Gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) ṣe ń tẹ̀ síwájú nínú ìpolongo rẹ̀ láti borí ìbò sí ipò gómìnà tí yóò wáyé ní ọjọ́ kejìdínlógún oṣù kẹta, àǹfààní tí ẹgbẹ́ náà ní ni ó túbọ̀ ń gbèrú sí báyìí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùdìbò ṣe ń parapọ̀ láti darapọ̀ mọ́ ẹgbẹ́ náà nígbà tí ó ń tẹ́wọ́ gba àwọn tí wọ́n fi ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP sílẹ̀ wọnú ẹgbẹ́ òṣèlú ADC sẹ́nitọ̀ Ìbíkúnlé Amósùn adarí ètò ìpolongo ẹgbẹ́ òṣèlú ADC Báṣọ̀run Múyìwá Ọládípọ̀ àti adíje sípò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú ADC Bíyì Ọ̀tẹ́gbẹ̀yẹ ni ó jẹ́jẹ́ wípé gbogbo àwọn èèyàn náà ni wọn yóò rí gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ tí ó ní ààyè ọgbọọgba adarí àwọn tí wọ́n kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP wá sí ẹgbẹ́ òṣèlú ADC náà Táíwò Akínlábí àti adarí ẹgbẹ́ àwọn Ègèdè Anome Innocent ṣàlàyé ìdí tí wọ́n fi fi ẹgbẹ́ wọn sílẹ̀ tí wọ́n sì darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ADC ètò ìpolongo ìbò fún ti ẹgbẹ́ òṣèlú adc ni ó ń tẹ̀síwájú nílùú odògbólú ọ̀sọ̀sà ìjẹ́bú-òde alá ìmọ̀dìmọ̀sán àti ọ̀pọ̀nwá níbi tí bíyọ̀ ọ̀tẹ́gbẹ́ ti rọ àwọn ènìyàn láti dìbò lọ́pọ̀ jàǹtùrù fún ẹgbẹ́ òṣèlú adc ikọ̀ ìpolongo ìbò yìí ni wọ́n ṣe kádẹ́pẹ́ sí àwọn ọba aláyé ní àwọn ìlú tí wọ́n ṣe àbẹ̀wò sí